mútajẹ́rò mú ti ṣe ajé ṣe bàbá débi iṣẹ́ báyìí lọ ní dandan ká tètè bẹ̀rẹ̀ sí ní ṣe é wọn ló dífá fún wa lórí ètò Ojúmọ́ Ire lẹ́ni ọjọ́ ajé pẹ̀lú ẹ̀kúnwó owó oṣù òṣìṣẹ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ti fi òǹtẹ̀ lù ṣùgbọ́n ìjọba wọn wá tún sọ nǹkan kan o wọ́n ní pẹ̀lú bí àwọn ṣe fẹ́ fi owó kún owó àwọn òṣìṣẹ́ ètò ìṣúná títí ọdún yìí àwọn ò ṣe àláwáǹsì owó oṣù táwọn fẹ́ ṣe fáwọn òṣìṣẹ́ àwọn òfin ilẹ̀ ń bẹ̀ nítorí èyí owó tí a máa ń san ìyẹn owó orí lórí ọjà tèmi àtẹ̀yìn tá à ń rà táwọn olóyìnbó ń pè ní VAT ìyẹn value added tax wọ́n ní àfàìmọ̀ káwọn má fi kún un ní ìdá àádọ́ta tàbí àádọ́rin a ti lọ a ti gbọ́ nǹkan tí àwọn aráàlú ní sọ wípé bí ìgbà tí a bá fi ọwọ́ ọ̀tún a fi fún ewúrẹ́ lóúnjẹ àwa mú ọwọ́ òsì àfimú kòbókò dání àbígbà téèyàn bá ń fún yàn lóúnjẹ tó tún wá ń fún lóògùn yàgbẹ́ wípé dàbí pé ìjọba àpapọ̀ hmm, wọn fẹ́ ṣòótọ́ pẹ̀lú ọ̀rọ̀ yìí bó ló ṣe rí gan-an lójú àwọn òṣìṣẹ́ fún ìdí èyí òun ni a fi tẹkọ̀ létí láti iléeṣẹ́ Orísun la fi lọ́ọ́ fi ìwé pe igbákejì alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó ìyẹn vice chairman NLC for Lagos State ẹ bá mi kí comrade Wasiu Okuneye káàbọ̀ sórí ètò ojúmọ́ re ẹ kú ojúmọ́ sá o. kàràmà kẹjúmọ́. ẹ bá ń káwọn aráalé o. ojúmọ́ ẹ ní o ojúmọ́ rere ló máa jẹ́ fún wa o. àmín. Hmm tó òní eh, tá a bá ti débi iṣẹ́ pápápá ká tètè bẹ̀rẹ̀ sí ní ṣe é ẹkún owó oṣù fún àwọn òṣìṣẹ́ bò ló ṣe rí lójú yín ṣé ibi tẹ́ ń lọ gangan lẹ́dẹ́ ṣé n tẹ́ ń béèrè fún òun ìjọba fún yín tán sì ti fòun tẹ̀lé. àkọ́kọ́ nínú ẹ̀ púpọ̀ fẹ́ fi àsìkò yìí dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba tí ó ti wà lẹ́yìn tó jẹ́ kí ajá ìjẹun débi tí ajá dé àdúpẹ́ hmm. lọ́wọ́ ọlọ́run ọba fún àtìlẹ́yìn ìjẹ́ka david adé mo tó wá fẹ́ fi àsìkò ìdúpẹ́ púpọ̀ ní ọwọ́ àwọn ilé ìgbìmọ̀ asòfin wa mo hmm. ṣiṣẹ́ mo ṣiṣẹ́ mo ṣiṣẹ́ gidigidi tí wọ́n sì dùn sí hmm. ọlọ́ba pẹ̀lú wọn wọ́n ṣe àdúpẹ́ torí tí ò bá sí àwọn ni ìwé tá a sáré dé àwọn ọmọ ti dé bẹ́ẹ̀ ni hmm. bó tilẹ̀ jẹ́ pé àwọn àgbáríjọ àwọn gómìnà tí wọ́n tako ọgbọ̀n náírà fún àwọn òṣìṣẹ́ pé àwọn ilé sùn ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà ẹgbẹ̀rún ẹ ṣe mà ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà wọ́n ta pé àwọn ilé sùn àwọn ilé sùn ṣùgbọ́n ilé ìgbìmọ̀ asòfin wò pé ẹgbẹ́ ìwà sọ̀dọ̀ wa à á wò fínífíní wọ́n dẹ̀ gbàgbé wọ́n dẹ̀ wò fínífíní wọ́n dẹ̀ ṣe nǹkan tó tọ́ àti tó yẹ sí. ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n gangan lẹ́yìn béèrè fún. ẹ ẹ nǹkan dàbí mọ́gán nìyẹn. kì í ṣe ẹgbẹ̀rún tó ráwọn kan ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta àwọn kan ní ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìnléláàádọ́ta. ṣe rí ṣe rí ṣe bá ní ká wo kinní yẹn ẹ rí i pé ìgbà tí wọ́n kọ́kọ́ fi àwọn ilé ìgbìmọ̀ kan sílẹ̀ tọ́ni kan lọ wò tí àwọn tripartite committee kan hmm. lọ wò yẹn wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà hmm. àwọn ni wọ́n jẹ́ kí ọ̀rọ̀ iṣẹ́ ìkójọpọ̀ wọn lọ́jọ́ kó yá pé wọ́n ti jókòó ti ìwé yẹn wọ́n dẹ̀ ṣe nǹkan tó yẹ kán ṣe ní orí ẹ̀. àwọn kan ní bóyá wọ́n fẹ́ lò fóṣèlú tó ẹ̀rọ pẹ́. ẹ̀rọ kò rí bẹ́ẹ̀ bó tẹ̀ jẹ́ jẹ́ tó bá rántẹ̀ àpapọ̀ gómìnà nínú ìjókòó wọn wọ́n takú pé ẹgbẹ̀rún ọgbọ̀n náírà yẹn ti pé àwọn lè san pé wọ́n gbọ́dọ̀ gbà wọlé wọ́n gbọ́dọ̀ ṣe kíní gbára wọ́n ṣe kúrò bẹ́ẹ̀ ọlọ́run ṣe àwọn ilé ìgbìmọ̀ ṣe wọ́n jókòó tì wọ́n dẹ̀ òfin wọn fínífíní wọ́n dẹ̀ sọ ojú òfin pé ẹgbẹ̀rún ọgbọ̀n náírà kò tí fún òṣìṣẹ́ láti gbà ní orílẹ̀ yìí so a dúpẹ́ lọ́wọ́ gidi gan fún iṣẹ́ tí wọ́n ṣe ó kò dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí hmm. ọlọ́run bá dìbò fún wọn ní ẹ̀mí gígùn ọlọ́run bá dẹ̀ fún wọn ní òye àti ìmọ̀ tó pé wọ́n ṣe gidi gan hmm. pé wọ́n gbé ìwé yìí wọ́n gbé lọ sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n rí wo ó lágbèrè lọ sí ìdájọ́ parí iṣẹ́ wọn tó ń gbé fún wọn padà wọ́n dẹ̀ jọ̀wọ́ lóṣèkẹsẹ̀ hmm. pé o ti dòfin ni. ìbéèrè tí mi fẹ́ béèrè ni pé ṣé ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà gangan lè béèrè fún torí ọ̀pọ̀lọpọ̀ ní ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìnléníàádọ́ta yẹn fifty four thousand lábẹ́rẹ̀ àwọn kan ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta yẹn fifty thousand ṣùgbọ́n ìjọba ní ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n làwọn fún yín ernest ti gbà bẹ́ẹ̀. kò sí bẹ́ẹ̀ rí o hmm. wọ́n ní ọ̀bọ̀n làágùn irun ara ẹ̀ irun ara ẹ̀ ló jẹ́ ọmọ kò sí bẹ́ẹ̀ rí o tó bá rántí pé ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nìkan bí ọdún méjì sẹ́yìn wọ́n gbé ìgbìmọ̀ kan kalẹ̀ ìjọba gbé ìgbìmọ̀ kan kalẹ̀ pé wọ́n lọ rí sí ọ̀rọ̀ owó tọmọtọmọ òṣìṣẹ́ àwádìí ẹ̀ ló ń gbẹ̀ tí ajé àwọn òṣìṣẹ́ a sọ pé a fẹ́ fún wa ní sixty five thousand naira five hundred sixty five thousand naira five hundred ó ní àwa gbèsè fún àfẹ́ gbangba yẹn ṣe é pé competition yẹn tá a mọ̀ sí tápátá committee yẹn minimum wage yẹn àwọn tó wà ń bẹ̀ pọ̀ oríṣiríṣi Hmm. àwọn èèyàn ni. àti òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́ àtàwọn aládàáni àtàwọn kìíní gbogbo pátá ni ó wà ń bẹ̀ so ibi tí wọ́n ti ń ṣe ìjíròrò yẹn ètò ìdẹ̀ kọ́kọ́ bẹ alẹ́rù pé àwọn tó ní ilé iṣẹ́ aládàáni hmm. ní tiwa tó àwọn òṣìṣẹ́ tó wà ń bẹ̀ ànífẹ́ kọ́ńbẹ̀ sí máa san owó kan fún wa kó jẹ́ pé ó wá di wàhálà tí hmm. wọn ò lè sanwó wọn òṣìṣẹ́ wọn tó máa sọ pé wọ́n máa dà wọn sílẹ̀ àbí kékeré àwọn máa fún kún owó ọjà wọn tó ń ṣe ìyẹn ló kọ́ bàá lẹ́rù ṣùgbọ́n ìgbà tí ìgbìmọ̀ ẹ bẹ̀rẹ̀ ó lọ́wọ́ bá a ṣe tẹ́ pé àwọn oníléeṣẹ́ àdáni ẹ̀ ogun àwọn ló kọ́ sọ pé òkè oyinbo àwọn lágbára táwọn ti lè sùn. pẹ̀lú àwọn tó pa àwọn lágbára ẹgbẹ̀rún ọgbọ̀n náírà hmm. lọ́nà lágbára láti sùn. báwọn ti sọ yẹn báyìí àwọn ọ̀dẹ̀ fẹ́ jà ju jàǹpátá jù yẹn lọ torí pé tí wọ́n yẹn lójú tí àwọn bá ti nǹkan lọ́wọ́ ti pa àwọn ẹ̀ dáadáa tẹ̀lé tẹ̀lé wọn ni torí pé àwọn ò fẹ́ kí wọ́n ja àwọn òṣìṣẹ́ tiwa tí wà lọ́dọ̀ wọn sílẹ̀ àdẹ̀kọ́ fìyà jẹ wọn àdẹ̀kọ́ tó fowó kọ́ ọjà nǹkan tó ń tà hmm. àfi rí bẹ́ẹ̀ tó báyìí sọ́wọ́ àní àgbà pẹ̀lú yín pé kàn san ẹgbẹ̀rún ọgbọ̀n náírà yẹn so nǹkan tó hmm. ṣẹlẹ̀ ní ìgbà ènìyàn kì í ṣe pé bóyá nǹkan tàbí fún ogun ni àbí pé a lè jẹjẹ lọ ṣùgbọ́n àfẹ́ kí wàhálà ṣẹlẹ̀ àwọ̀ ọ̀tún àwọ̀ òsì wàá parẹ́ sí ìbẹ̀rẹ̀ pé pépé ọgbọ̀n náírà yẹn ká gbà yẹn hmm. ní ìsìn iná torí pé bí ọrọ̀ ajé orílẹ̀-èdè dẹ̀ ṣe rí dẹ̀ nìyẹn. tó hmm. ẹ comrade ẹni ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà òun lẹ béèrè fún ṣùgbọ́n nínú àlàyé tẹ̀ ń ṣe ẹ ní àwọn ìjọba ìpínlẹ̀ kan ní àwọn ò lágbára ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà ṣé wọ́n sì ti wá lágbára rẹ̀ ní ìsìn nígbà tíjọba àpapọ̀ kò ti fọwọ́ lù àbò níye tí ìjọba ìpínlẹ̀ ó máa san ó níye tí ìjọba àpapọ̀ ó máa san. ṣe rí ọ̀rọ̀ yẹn ọ̀nà méjì ni. ẹ ṣáà wò ó. àwọn gómìnà tán ní tán parapọ̀ yẹn kì í ṣe gbogbo gómìnà kì í ṣe àwọn gómìnà kan gbogbo gómìnà mẹ́fà la ní tó wà nínú àpéjọ yẹn gbà yẹn oh. tí wọ́n jọ ń ṣe àpérò yẹn ìwọ̀n gómìnà mẹ́fà yẹn kan ló wà nínú àpéjọ yẹn tọ́jọ́ tí ọjọ́ sọ̀rọ̀ yẹn nígbà yẹn pé oyè báyìí ni a fẹ́ oyè báyìí ni a fẹ́ ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé <clears throat> ìbàdàn yẹn jáde náà pé ibà ni a fi sí pé ẹgbẹ̀rún pọ́ùn ni ẹgbẹ̀rún pọ́ùn náírà bí tí mo gbà ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n pọ́ùn ẹ̀ ṣe. nínú ẹgbẹ̀rún lọ́nà náírà. ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà ni wọ́n fẹnu kò sí o òun yẹn gómìnà kan sọ pé àwọn lè san àwọn lè san àwọn lè san léyìí ṣàṣe fún wọn sí lẹ́gbàá yẹn pé gbogbo àwọn náà gómìnà mẹ́fà ló wà nínú àpéjọrò yẹn àdẹ̀wò mm. oríṣiríṣi nínú ẹ̀ kó tó pé àgbàpọ̀yé báyìí ni yẹn lọ́ọ́ ṣe gbé kí n lọ sọ́dọ̀ ẹbí gbogbo pé kí lọ́ọ́ lọ́ọ́ ṣe títí ẹ̀ ìyẹn kí ni kejì ni pé ṣé bá wo owó oṣù tá à ń gbà ń sìn lọ́wọ́lọ́wọ́ báyìí mm. tá à ń gbà lọ́wọ́ tó ti tá à ń gbà lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ pé àwọn gómìnà kan ni wọ́n wọ́n sì san owó yẹn wọ́n san nígbà tó yẹ kó san tẹ̀báwò hmm. tẹ̀báwò dáadáa hmm. mo dẹ̀ máa ń sọ kínní mo ti sọ nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àbí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn mo lọ sílé amóhùnmáwòrán kan náà tó ń bè lọ́ mi pé àwọn gómìnà òun lè san owó pé tó wà bẹ́ẹ̀ pé wọ́n tẹ̀ tí ì san ara mo dẹ̀ sọ gbọ̀n pé ẹ̀yin oníròyìn hmm. ẹ̀yin lẹ̀ ń gbé jáde bẹ́ẹ̀ yẹn kí n ṣe bí nǹkan ṣe rí nìyẹn pé gbogbo ọ̀dọ́ ìgbéjáde yẹn nínú àwa òṣìṣẹ́ òdùn hmm. tá à ń gbóyè pé gómìnà kan lè sanwó gómìnà kan sanwó ẹ wá àti kí ló gómìnà ò lè sanwó yẹn. Hmm. àwọn gómìnà náà máa rí wí o. ẹ ẹ ọ̀nà mo sọ ibi tí mo lọ ni. wá ní ìta òdọ́gba o pé àwọn ìpínlẹ̀ kan àwọn olóyìnbó ń sọ pé viability pé owó tí wọ́n ń rí láti ìpínlẹ̀ pé àwọn ìpínlẹ̀ kan tó yẹ pé àwọn ìpínlẹ̀ tó yẹ pé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ọ̀pọ̀ ilé iṣẹ́ ńlá ńlá ọ̀pọ̀ ń bẹ̀ pé ẹ̀ lè fi wé àwọn ìpínlẹ̀ bí èkó. bẹ́ẹ̀ bá ṣe tó hmm. bá ṣe tó bẹ́ẹ̀ ni bùkátà lè máa tó bá ṣe kéré tó náà bùkátà lè máa kéré tó. Hmm. ẹ fi ìpínlẹ̀ Èkó ṣàkọ́kọ́ sìn ká fi ṣàpẹẹrẹ oye òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Èkó ó tó oye òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní bíi eh, stéètì bíi mẹ́ta. Hmm pé ká pa ìpínlẹ̀ mẹ́ta papọ̀ ká pa ìpínlẹ̀ mẹ́ta ọmọ mẹ́rin papọ̀ àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Èkó lásán wọ́n jù bẹ́ẹ̀ lọ. tí a bá ní ká gbọ́n sìn òṣìṣẹ́ tó wà ní ìpínlẹ̀ kún sìn kò sí kò kéré ju less than one hundred eighty thousand naira mi ò ṣe pé yóò bá hmm. one hundred eighty thousand strength hmm. ni èèyàn tó kéré jù tó ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ kún sìn. ìpínlẹ̀ ọgọ́sàn-án bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ mi dà pé wọ́n ní ju that twenty thousand tó ń ṣe bẹ̀rẹ̀ èmi yẹn ju tàtọ̀ bí wọ́n ṣe pé tó náà ni wọ́n ṣe máa mú ó ṣe dàgbà tó ni wọ́n ṣe máa pẹ̀lú nǹkan tó fẹ́ fi níwẹ̀ nǹkan tá à ń sọ ni pé ẹ lọ káàkiri kẹgbó owó tí wọ́n ń gbà lọ́wọ́ ìjọba hmm. thermo sphere allocation kẹ wá wo tó wọn náà ń pa wọlé kẹ wá wo iye owó tó òṣìṣẹ́ ń gbà nínú ẹ̀. àwọn aṣọ wọn á ní sọ́kò ṣẹ́ nìkan làwọn sọ ẹni sùúrù ẹ rìn pé a ṣe lé ẹ̀kọ́ a ṣe lé hmm, mo mọ díẹ̀ ló máa jẹ́ ni ṣẹ́rí ẹ jẹ́ kí n máa lọ sí tí mo lọ ṣẹ́rí pé wọn lè rí owó yẹn san kí ṣe tòótọ́ nìyẹn máa fún lápẹẹrẹ wọ́n lè rí wọn ẹ̀sùn ìfẹ́ kọ́ bẹ̀ pé dákọ̀ wo ní ìgbà tí owó tá à ń gbà lọ inú ìwé tí à ń gbà lọ wọ́wọ́ ẹ̀ ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní two thousand and eleven lábẹ́ ààrẹ wa ń gbẹ̀ ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ńlọ́sùn gbogbo àtọ́wá sí òfin àbẹ̀ kò sí gómìnà tó jẹ́ owó oṣù o hmm. mo fẹ́ kí ẹ wà náà kọ̀lẹ́ o gbọ́dọ̀ tí tèmi ṣe máa ń sọ fún ọ lóyìn pé pẹ́yìn gbé jáde àwọn òfẹ́ nìyẹn hmm. kò sí gómìnà kan tó jẹ́ owó oṣù ńgbà yẹn o ìgbà tí ààrẹ Ọbásanjọ́ lọ tí ààrẹ olóògbé Ṣehu Musa Yar'Adua Ọlọ́run kó bá fún kẹ́ wọn Ọlọ́run kan tí wọ́n sọ afẹ́rẹ́ rí ìgbà tó débẹ̀ tó fi kúrò ń bẹ̀ nípa ọbẹ̀ ọdún kan àbọ̀ kò sí gómìnà tó jẹ́ oṣù o ó wà nàkọ́lẹ̀ o ìgbà tí ààrẹ gbọlọ Jonathan tó gba ipò wọn pé kàn parí ẹ̀ gbogbo tó fi parí ẹ̀ gbọ ọdún kan àbọ̀ náà kò sí gómìnà kankan tó di oṣù wọn sanwó yìí o hmm. ìgbà tí ààrẹ eh, Jonathan padà síbẹ̀ hmm ọdún kìíní ọdún kejì ọdún kẹta gbogbo ogun náà sanwó ó wà lákọọ́lẹ̀ o hmm. kò sí gbọ́dọ̀ kan tó jẹ oúngbà yẹn o ṣùgbọ́n ìgbà tí ìbò ń bọ̀ ibi tí mò ń lọ́gọ́ nìyẹn o hmm. ṣùgbọ́n ìgbà tí ìbò ń bọ̀ tí mo kú bọ́ oṣù mẹ́jọ oṣù mẹ́sàn-án ni wọ́n bẹ̀rẹ̀ sí ń múwèé náà bẹ̀rẹ̀ sí ń tọ́jú ẹ̀ láti dènà fún ìbò hmm. gbogbo aládé ọmọ nǹkan tó ṣe ní two thousand fifteen yẹn gbà yẹn nǹkan tó ṣe gọ́gọ́ nìyẹn o ṣe ìgbà tí pàrí débẹ̀ ó wá di à ló àwọn aláìlè ṣe òtútù kọ́tà kọ́tà ìdẹ̀bà wọn wí mọ́ wọn bá ń pé kí ló ń ṣe nǹkan tó bá àwọn aláìlè ṣe tó àwọn aláìlè sanwó oṣù bá àwọn aláìlè sanwó oṣù gbèjì bẹ̀rẹ̀ nìyẹn o ṣé fún wọn ní agbára ti sọ fẹ́ fún lápẹ̀rẹ̀ kan ìpínlẹ̀ kan wà ní ní orílẹ̀-èdè kan wà ní ìpínlẹ̀ yìí tó jẹ owó oṣù ọdún kan àbọ̀ hmm. oṣù méjìdínlógún ni ó jẹ gbáko hmm. so àwa lọ sí Àbújá gbà yẹn a lọ ṣe meeting a lọ ṣe àpéjọ tá a máa ń ṣe ti gbẹ pé gbogbo orílẹ̀-èdè pátápátá ló máa ń bẹ̀ ló máa sọ nípa ìlú wọn a lọ ṣe àwa sọ́njọ́ yẹn pé nǹkan tá a ṣe ń pé ìpínlẹ̀ kípínlẹ̀ tí ò bá ti san oyè owó oṣù tó ń san lọ́wọ́ yìí kí àwọn òṣèré àbẹ̀ kán bẹ̀rẹ̀ sí máa sọ fún àwọn ẹbí wọn hmm. tó súnmọ́ àti tó wà ní tójú wọn pé wọn gbọ́dọ̀ dìbò fún lágbájá báyìí o hmm. ẹgbẹ́ yẹn ògbẹ́dẹ́ pátápátá wa àdẹ̀bẹ̀rẹ̀ kínní yẹn ẹ jẹ́ nípa jẹ́ délẹ̀ àdẹ̀bẹ̀rẹ̀ ọlọ́dẹ bá ṣe ó dẹ̀ ṣiṣẹ́ hmm. gbà tí gómìnà wa rí pé ó kù oṣù mẹ́ta kí wọ́n ṣe ìdìbò òun ti ní ìṣòro pé à kínní yẹn máa ń ṣiṣẹ́ wá padà wọ́n wá ti san gbogbo. wá wá owó yẹn jáde ó wá san gbogbo owó yẹn fún bó ti owó yẹn owó náà fún wọn. kó tó pọ́n dìbò ń gbóló san owó yẹn. a sì ń padà bọ̀ lórí. so kì í ṣe pé wọn kì í ṣe pé wọn ní agbá wọn ní wọn lágbára ti san kò sí ìfẹ́ ìfẹ́ inú wọn bẹ̀ pé wọ́n fẹ́ san ni. Hmm. wọ́n ní tẹ bá bi olè òun ò rí wí o èmi ò sọ̀rọ̀ mi ìgbẹ́nu sọ fún àwọn gómìnà o ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ nínú nǹkan tí comrade Wasiu Okuneye tí wọ́n jẹ́ igbákejì alága fún àjọ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó ẹ ká lọ sí ilé agbára tí a bá padà dé ẹ á tún wá mú àwọn ọ̀rọ̀ míì jáde nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ètò Ojúmọ́ Ire yóò máa tẹ̀síwájú à ń bọ̀. Ojúmọ́ ti bọ́ Ojúmọ́ Ire.